السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn àti àtúntẹ́ fún ọlọ́run ọba Allah àtọrọ ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajé ìjẹta rẹ̀ tí olóòmọ bá òṣìṣẹ́ láà nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú alùpùpáàlù kẹrin sórọ̀tù rọ́ájì ìbẹ̀ náà ni àti dúró pẹ̀lú ọgbọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú ní àyà 22 omi àti dúró a máa tẹ̀síwájú ní àyà 23 abẹ́ Allah subhanahu tí ó mọ́ṣẹ̀ fi àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọlọ́mù tó mọ́ṣẹ̀ fi yọ wa lánàá ọ̀sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ṣe wá nínú Al-Qur'an àwọn ìṣesí méje kan èyí tí ọlọ́wọ́ba Subhanahu wa Ta'ala tó fi ròyìn àwọn tí wọ́n jẹ́ pẹ̀ ọlọ́run èyí ò ní nínú àwọn ìṣe tí ó gbé ta bá mójútó yóò jẹ́ sákàdì rírí àjẹ́nà wọ̀ lẹ́yìn àwọn ọlọ́run àwọn lẹ́yìn láti ìgbà tí a ṣe lálàyé ìlànà pẹ̀lú òkú ọlọ́run a máa tẹ̀síwájú ibi tí a gbé dúró أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب والذين قالوا بالله ولكن ربهم وما Allah Ar-Rahman orúkọ ọlọ́run ọba náà ni Ar-Rahim pẹ̀lú àwọn orúkọ èyí tó kún fún àánú àtìkẹ́ láti bẹ̀rẹ̀ nítumọ̀ Al-Qur'an Àwọn ìṣe ní lọ́rọ̀ ọba tó kẹ́kẹ́ ní lára kába àlẹ́ tó fún àrùjẹ́mà gẹ́gẹ́ bí àwọn tó síwájú báwọn náà ní wọ́n lẹ́nu na tó wọ́n ṣe wọ́n ní níbi torí pé wọ́n mú ìròyìn ọlọ́run ìdè pé wọ́n bọ̀ ìdè pé wọn ò gbá ìdè pé wọn ò mọ bá dé pọwọ́dà gbogbo ẹ̀ ló jẹ́ wọn àmọ́ wọ́n ṣe sùúrù kò sí bí kan wọ́n ti ṣe sùúrù níbi ìdèpè tí ó bá wá ṣe ní ojú ọlọ́run ọba ni wọ́n ń wá orí ọba ni wọ́n fi ṣe fáradà ẹ̀rù ọlọ́run ọba ló pa wọ́n ìyà ọlọ́run ọba ló dẹ́rù bà wọ́n ọba ni wọ́n ń wọ́n wá àforíṣẹ́ ọlọ́run

ààrẹ ní gbogbo àwọn láàtọ̀ wọ̀nyí ẹ tó bá lè rí àwọn nǹkan wọ̀nyí lára àwọn náà ni ilé ìkẹyìn yóò máa jẹ́ ti wọn ibi tí ó padà jásùgbọ̀ ta wọn náà lọ́dún náà kó kó bá jáàrí ilé tó so wípé ilé àtúbọ̀ tán rí olùkókó bá jáàrí ó náà ni ó láyé ní ojú bá jáà àyà tó tẹ̀lé yẹn àyà ní ṣàlàyé kí ni wọ́n pè ní ojú bá jáà ọlọ́run bá wa kí jíjẹ ojú bá jáà ilé àtúbọ̀ tán rí oná nígbà nílẹ̀ tó abẹ́yìn Ọba ní àrìjẹ́nà ni ó kúbà dáa, ìwá àti àrìjẹ́nà lábájá náà tó á bẹ́yìn àlìjánà àárín èyí tó tó ní àbá ti wọ pẹ̀kù ní jáde náà àlìjánà èyí tó tó wípé ààyè tí ìyàn ọmọ pẹ̀jẹ́pẹ̀rẹ́ sí ni olóòmà ẹjẹ́ tí wọ́n àlìjánà àlìjánà ọlọ́run wá ó ti yé gbogbo wa ọlọ́run tó wá ní ìjàm̀bá àdìmí ìyẹn ló fà táwọn afúnníwọ̀n jọ sí wọ́n wá kojú bọ gbólóhùn adẹ́n àfáwà abdulrahman bùnú nasir abdulhabi alayhi rahmatullah wọ́n ní adì bìmánà ìkọ́ọ̀mà àìjàm̀bá tó fi kọ̀ọ̀mà àlìjàm̀bá èyí tó ṣe pé ìwọ́n máa wà ń bẹ̀rẹ̀ láàyà zùlù nàá èyàn òní jẹ́ ìgbà kan kó mẹ́ èyàn òní jẹ́ ìgbà kan bẹ̀rẹ̀ wà láàyà bú nàá nàá ìwà ó lè èyàn òní fẹ́ nǹkan ní ìmọ̀ lẹ́yìn wọ́n lè fẹ́ kó ìjà náà àdè òní bákan náà àbọ̀ àwọn alìmọ́mù báwáwí wọ́n ní jàǹdà tó ábẹ́yìn wọ́n ló náà ní bàbá sí nínú ìkọ́mẹ̀ janet wọ́n tó ní bàbá sí ìjábọ̀ bùsán aden àtìkọ́mẹ̀ ó náà ní ọgbà èyí lè ló máa bẹ níbẹ̀ tí mo ní lùgbà kúrò mẹ́ Àpá àwọn arínú kẹfíì, àwọn náà sọ wípé àlè adé ìmáàna àlè wọ́n ní túnmọ́ rẹ̀ náà ni àtìkọ́nà àìjàmẹ́tù ìkọ́nà tí yàkùnlú nà fi hà àìjàmẹ́ kan èyí tó gbé ibẹ̀ tó dúró gbé kò ní kankan tẹ́yìn ó kò sí kankan tẹ́yìn ó kò káàkà sí tòlù sí mẹ́rin kò sí kankan tí ó wà tẹ́yìn èèyàn tẹ́yìn ó wà rọ̀ ń gbé tó jáde nìmá tó rí nǹkan gbogbo ẹjọ́ wà ìtumọ̀ jàndínàtò adẹ́n ó nìyẹn alìjẹ́mọ̀ ìgbé pé yóò mọ̀ wà ń bẹ̀ gbogbo déèyàn fẹ́ wá jáde pátá òun àrùn rẹ̀ kò sí bùkátà àwọn tó lè gbé yìí jáde èyí ó ti wá mọ̀ wá pẹ̀lú ọgbẹ́ rẹ̀. Àṣìmọ́ àtọ́kárí àwọn náà sọ wa wípé àlìjẹ́mọ̀ yìí jàndínàtò adẹ́n wọ́n ní ìtumọ̀ rẹ̀ járíjámàdá àkókòbàdá wọ́n ló ń sàlàyé àkókòbàdá rẹ̀ ni gẹ́gẹ́ bí wà déyẹ sọ pé ní ìmọ̀ rọ́júlù Abdullah ní ìmọ̀ rọ́júlù Abdullah wọ́n dàlá arákùnrin kan tó ni arákùnrin kan arákùnrin kan ni ló bá dẹ̀ tó látara àmì ilé wá ní wọ́n ní kú bà dáàrí rẹ̀ náà ti jàndínlẹ́tò adé ìmọ́kùtọ́ bá rí wọ́n ní túnmọ́ jàndínlẹ́tò adé òun náà ní kú bà dáàrí bí gbàgbé èèyàn sọ wípé kò dáríkà làwọn áfíríkà tọ́ áti ìmọ̀rọ̀gbà òun àdáàrù lẹ́bí ìyẹ̀lẹ̀ náà wà nígbà pàṣẹ èèyàn sọ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti tọ́ lọ́wọ́ ọlọ́wọ́ wà fún wa láti jẹ́ náà tán àlìjẹ́bẹ̀ yìí èdè dábàá ti wọ́ bẹ̀ wọn ò ní ní kò káàkà sí ìkẹtọ́ tamọ́ ìtumọ̀ jáde wà ní olùyẹn. Àìsí máa nà àlèkọ́nà àlèdílá bọ́hánà máa ha. Tí ẹ bá ti débi gan ní pé ìròyìn tó lọ kò ní ìmọ̀. Tọ́lá mi ti kúkú bàjá bẹ́yàn bá lọ lọ lọ lọ lọ lọ tí ó wà lọ lọ kama ìyẹn kúkú bàjá. Ìyẹn túmọ̀ sí pé gbàngán tó Allen àìjẹ́mẹ̀ yìí tó ṣe ń gbé bá bá ti wà mẹ́ àní fẹ́ jáde mọ́ gbogbo tó lè gbé mi jáde pátá lọ́wọ́ bá ti gbé sínú ẹ̀ ọlọ́dẹ́ àìjẹ́mẹ̀ yìí tí ń gbé

tó kéèyàn wà ìjọ́sẹ̀ kéèyàn nke tún lé orí bàbá tó bí kò jí ní tí ó dùn mọ́ ọmọ àìjọ́nà kó wọ́n lọ àìjọ́nà ìtàn kó wọ́n ẹgbẹ́ kó rí ìyájọ́ kò tí ó dùn tó wọ́n wá sí àwẹ́ kò tí ó dùn tó kò sí tó dùn kan ní tó máa fi ọjọ́ wà yìí bá ń lọ rẹ́ kájọ pàdé ló àlùjẹ́ A tún wá pìkún wọn náà nínú àlìjánà. Nínú àwọn bàbá wọn, wọ́n yọ wà mẹ́rin. nínú àwọn ẹ̀yàwó wọn àwọn ọkọ wọn ó jọ wà mẹ́ nínú àwọn ọmọ wọn wà mẹ́ lọ wá fi mẹ́jẹ̀ mú sí sọ láhà ìṣe gbogbo bàbá kìí gbogbo ọkọ kìí gbogbo ẹ̀yàwó bẹ́ẹ̀ sì ni kìí gbogbo ọmọ ní ọjọ́ gbójú pẹ̀lú èèyàn rẹ̀ ní ti wà bẹ́ẹ̀ ọlọ́run wá ọlọ́run wà من آبائهم Ọlọ́run ọba tó kọ́rẹ́ wa ń bí wípé àwọn táà ó sì wọ́n nínú àrìjẹ́nà ó ni wà wọ́n sọ̀lá àwọn tó wọ́n bá sọ̀lá àwọn owó ní sọ̀lá ẹ́ wà mẹ́n àmàrà tí wọ́n pọ̀lọ́ ọ̀gbà gbọ́ wà á nílà sọ́ọ̀lá lọ́dẹ̀ nínú àwọn bàbá tó bí nínú àwọn ìyàwó yín nínú àwọn ọkọ orí nínú àwọn ọmọ yín á ní pọ̀ bẹ́ẹ̀ bá ti wọ̀ tún wọn bẹ́ẹ̀ bá ti wò sí wọn ọlọ́wọ́ bá ń ìlú kẹ̀bí wọn ayé ìyẹ́ wà bẹ́yìn àgbáàdì ìjìyà ọlọ́run ọba yóò kó wọn papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí láyé nínú àwọn òbí wọn àwọn ìyàwó wọn àwọn ọkọ wọn àwọn ọmọ wọn nínú àbá wàlàbíwàlàbíwà nínú lọ́nbù wà sọ́ọ̀rọ̀ ìgbóhùn ìgbóhùn ìjàmẹ́sì nínú àwọn tó ọlọ́wọ́ á pa gbogbo wọn pọ̀ síbi kan lè tó òbí fẹ́ nínú ọmọ àlìjánà lẹ́yìn kò ní jẹ́ ọlọ́wọ́ àlọ́ tó ọgbẹ́ ẹlẹ́kùn bàbá tó bí nígbọ́ náà ló náà wà ó jẹ́ Amẹ́ríkà ní ọlọ́wọ́ yóò fi ara yín kódà kó ṣe wípé àwọn agbódúmọ̀ jẹ́ wọ́n ní torí pípa ní ń ájúra wa lọ nípò nínú àjọ́nà ọmọ ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run ju bàbá tó bí lọ ó lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bàbá lè dá àwọn ọdún tó kù sí ó náà wà lè jẹ́nà tí bá kó ti ẹ̀nà àrìjẹ́nà tọmọ sí ti ẹ̀ lọ àdúgbọ́sọ̀ wípé ìyàwó wa àrìjẹ́nà àmọ́ ipò lọ́kọ́ ó ti ìyàwó lọ látara pé ọkọ ti tọ́ lọ ju ìyàwó lọ

wọn lè mọ́gbé lọ àwọn tọ́lọ̀ ti dájọ́ àlùjẹ́nà fún tẹ́lẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ ti dájọ́ àlùjẹ́nà fún wa máa wa lọ nípò nínú tó bá jẹ́ rí ìpele ní látara wá ọlọ́wọ́ wa sọ ní yóò mọ bàbá mẹ́ ọmọ náà kó máa lọ fún bàbá ẹ̀ níwọ̀n jẹ́nà wọn náà ipò bàbá nínú àlejò ó lè má tó ọmọ ọlọ́wọ́ ẹkú bàbá rẹ̀ náà wọn ipò ọkọ ó lè tìyàwó lọ tìyàwó kó nínú

ọlọ́run wá fi sọ lápọ̀ ìyẹn ló mọ̀ sọ láha ní àbá ìhìn ọlọ́run bá lè ní dáadọ́ yìí yóò máa jẹ́ tàwọn tí wọ́n bá gbáyé ṣe dáadáa tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n ṣe dáadáa láyé inú àwọn bàbá tó bí wọn Wọ́n lọ àti ní àwọn ìyàwó wọn àbáwọn ọkọ wọn àti nínú àwọn ọmọ wọn tí wọ́n bí àkàrọ wọn á pa wọ́n pọ̀ nínú àìjẹ́ náà lọ́pọ̀ ẹ̀lú bẹ́jẹ̀ fún wípé àwọn náà ọmọ àìjẹ́ náà ni wọ́n akálàṣe níbi ipò nínú àìjẹ́ náà ṣùgbọ́n látara pé ọlọ́run fẹ́ wà pẹ̀lú bàbá tó rí ní ọlọ́run ẹ̀yà ìjọ bàbá ẹ̀kùnlẹ̀ ó dà sí bàbá ẹmọ́ tó nípò ní àjẹ́ náà lọ́bí jẹ́rú pé ẹjọ́ orin bàbá kàgbéyà ọmọ níbi ya mẹ́sì láàmàlú wàláwàládùn wàlá àbùrùkà wàlá òmù wàlá nàṣàbùn wàlá àbùrùkà wàlá òmù wàlá ọmọ òní wúlò níjọ́ náà àmọ́ ọmọ tó bá jọ mọ́ rẹ ló wúlò fókè ẹjọ́ náà nínú wúlò yẹn náà ni pé bàbá náà wà ní jẹ́nà ọmọ wà ní jẹ́nà ṣùgbọ́n ipò tọ́mọ ibi tọ́lọ̀ wọn bá tó ọmọ sí bàbá ọmọ nàgàwó lọ́ọ̀gá ni kò lè lébẹ̀ ọlọ́run àṣọ ọdún tó àwọn ìlú ó ṣẹlẹ̀ ìjọ náà lóbi jẹ́ pé kì í ṣe pé torí ayé nìkan la fi tọ́mọ ó lè jólù bẹ̀rẹ̀ ọlọ́ àǹfààní kàìkì àmà ẹ̀ńtọ́ ló ṣe pàtàkì bàbá lè ṣe ní tó kù sí ọlọ́wọ́ ògbá ọmọ rẹ̀ yìí ó jólù bẹ̀rẹ̀ ọlọ́ ó jẹ́ nínú ẹ̀sùn bàbá náà mọ́ ibi tọ́mọ wà ìyàwó náà tó ترفع درجة الأدنى إلى درجة الأعلى títí ipò ẹni tó kéré tẹ́lẹ̀ gbáyàbàbà àbíyà àbíyàmà àbọ́mọ wọ́n wà ní ẹgbẹ́ ipò rẹ̀ náà kó ga lọ bá ẹni tó ga ní gẹ́rù tẹ̀lẹ̀kíṣẹ́ ìlúra ní àlàáàrẹ àgbàrẹ̀ bẹ́ẹ̀ sì ni yóò ní kí láàdá ipò tẹ́lẹ̀ tó ga ẹni tó ní ọlọ́pàá ìdè bẹ́ẹ̀ ráìsì ìnáàlá nínú lọ ìwà ọ̀pàá ọlọ́pàá ìyẹn kẹwọn ni ó fi sàánú wọn tó lè fìdí lé kan ní ẹ̀lì kátà ní ilẹ̀ onígbò látara dáadáa ẹ̀yìn náà wọ́n lọ àjẹ́ náà ṣùgbọ́n ti kó wa níwà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọyẹ ẹ̀sùn yí papọ̀ mọ́ra ní kẹ́ẹ̀lẹ̀ máa ríra nínú nílé máa dùn nínú àwọn orin tọ́wọ́n ọgbọ́n fún ọmọ náà nìyẹn kó ṣe wá náà nítorí bẹ́ẹ̀ tó bá wà àlìjẹ́nà ó tọ̀ ní sórílẹ̀ tó pọ̀ áyà tí ń bẹ inú àmì tó tún tàn mọ́lẹ̀ púpọ̀ lẹ́yìn láàrín ọlọ́run bá wọ́n lẹ́bí wa tàbà àdúgbòrò yàtọ̀ lórí ìmáàlì alhàbìnà àbílẹ̀ ìjọrí yàtọ̀ wọn alàtìmá Wàlẹ̀ bí ìlú àmàlù wà tàbà àdúgbòrò فما تبعهم ريتهم وما ألتناهم من عمل من شيء كل امرئ بما كسب Ọ̀rọ̀n wọ́lẹ̀ ní àmànú ìpínyẹ̀ta wọ́n wà máa ń sọ láhà àdíjí mẹ́rin

olùbẹ̀rẹ̀ ọlọ́run láwọn bàbá wọn sí olùbẹ̀rẹ̀ náà láwọn ọmọ náà olùṣe dáadáa láwọn bàbá sí olùṣe dáadáa náà láwọn àwọn ọmọ sí ọ̀rọ̀ nípa ọmọ tí wọ́n bí náà báwọn náà gbẹ́sẹ̀ lé ojú pẹ̀lú ìgbàgbọ́ táwọn tó bí wọ́n dúró lé lérí Ọlọ́run ọba ni a pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn tó bí wọn, àwọn àbá wọn, àwọn tó ṣẹ̀ wọ́n, a pa wọ́n pọ̀ pẹ̀lú wọn ní ọ̀lẹ́gbẹ́ náà. Wọ́n jọ àpapọ̀ mi nínú àlùgbẹ́ náà. Àṣì ní sí nǹkan kù nínú tẹ́lá ń gbé ya ẹ́lẹ́. A ní ìtòrí wípé a fẹ́ mú ẹni tí ò torí nípò, tẹ́pàpọ̀ mọ́ ní káwájú nǹkan kù nínú kò ọlọ́ni àmì tí ó bẹ́ẹ̀. bá ní gbogbo pẹ̀lú kọ̀ọ̀kan ẹnìkan máa ń mọ́ ní gbogbo tí kó wá bá ti pátá láti tó gbò kó wọ́n padà pàdé tó gbélé ayé Ààrẹ, àwọn sí wọ́n ní lọ́nà ọmọ ẹgbẹ́ wà mọ́ ń sọ láhà àǹfààní yìí kò ní tí fún ẹnìkan afẹ́tógbó náà ti sọ bá lùjẹ́ náà tẹ́lẹ̀ ẹnu wípé abẹ́nájọ wà papọ̀ àǹfààní ìlú lókè ṣùgbọ́n ẹni tó wọ̀ náà a ní ìsọ̀kọ́dọ̀ orí ọkọ rẹ̀ wà ní àlùjẹ́ náà kálọ̀ gbúrú mẹ́ ẹni tí ó wà àlùjẹ́ náà àbí ìjọpẹ́tò wípé ọmọ rẹ̀ wọná ẹlẹ́gbogbo láti jẹ́mẹ́ ẹjọ́ lọ pa pẹ̀lú ọmọ ẹ̀fún kò ní ìṣèlú oníṣẹ́lẹ̀ sọ́lá ń pé kọ́yọ̀ wá pé ibi kó wá bá ṣe mẹ́ẹ̀lá àǹfààní ó kù lé lórí ẹni tọ́lá wọn bá wú ilé ìgbà lè ó kù lẹ̀ síjọba ìjẹ́mẹ̀ tẹ́lẹ̀ ẹnu wípé ọlọ́fẹ́ kù rán papọ̀ sójú kan àǹfààní yẹn ní wáyé ṣùgbọ́n ibi tí ò bá tó bá lè jẹ́mẹ̀ ọlọ́run níbi tó wá bá rẹ̀ bẹ́ẹ̀ náà ìjẹ́nìkan wá mú síbẹ̀ ọlọ́run bá fẹ́ wà mọ́ sọ̀lá àwọn tí wọ́n bá gbàgbọ́ tí wọ́n gbélé ayé ṣe dáadáa á pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn bàbá wọn tí wọ́n ṣe dáadáa àwọn òbí táwọn náà ṣe dáadáa tí wọ́n fi jáde láyé àwọn ọmọ náà wá dúó lórí ipa táwọn òbí wọn dúó ìmọ̀ ẹni níbi irú àwọn ọmọ bẹ́ẹ̀ tó bá tẹ̀sí á pa wọ́n papọ̀ pẹ̀lú àwọn olúwọ́nú àlùjànnà Àwọn aláwọ̀ tó bá ṣe dáadáa tọ́tọ́ bá lè jẹ́nu ẹ̀ náà nínú àwọn ìyàwó wọn, àwọn ọmọ wọn, àti àwọn àrọ́mọdọ́mọ wọn á wọn pọ̀, kò sí tó kù máa ẹ̀nú tó gbé ọwọ́ ìwà ìjẹ́ ọwọ́ tó ń bàbá tó yọ. ọlọ́pọ̀ mẹ́ta ìjọba ẹ̀fọ́ òtí tó tún máa ẹnu tó kéyàn owó sí pé orí adóbíyàn òtí tó tún máa ẹnu tó kó wá kóra àmọ́ rẹ òtí tó tún máa ẹnu kéyàn owó tó kó láwọn ọmọ èèyàn kéyàn orí àwọn èèyàn kéyàn rọ́pọ̀ èèyàn pé àjọjọ wà ní àlùjẹ́ nìkan fa àjọjọ kójọ ìkásùmọ̀ lámọ̀rin pọ̀ òun náà kájọ máa ríra bẹ́ẹ̀ mọ́ ọdún náà jùlọ àdó àtiwá náà àánú wa bá lè péjọ láyé báyìí kọ́lọ́mù tó sọ àánú wa kó já péjọ bẹ́ẹ̀ àìjẹ́ náà torí pé kọ́ wà àìjẹ́ náà kò sí àjèrè ní lọ́wọ́ kò sí lọ́wọ́ kọ́mọ̀ àjẹ́gbọ́ lọ́wọ́ ọlọ́pàá ti wá lọ́mọ náà bá a lé ń péjọ láyé báyìí náà já tún jọjọ pàdé bẹ́ẹ̀ ní àdìjẹ́ náà iṣẹ́ táàṣe ọ̀rọ̀ táàsọ ìwà táàrí ìrìn táàrin tó fi yọ́nú sí wa táàkùdọmọ àdìjọ́ náà ọlọ́pàá ìjọ́rọ̀ ọ̀run fún wa ṣùgbọ́n tó bá ti inú àdìjẹ́ náà gbogbo ẹnikẹ́ni tẹ́lì wá bá ti lọ sọ́dọ̀ rẹ̀ lámọ̀rí ń kọ́ àmọ̀tọ́jú ayé ni bàbá ti rántí ẹ̀ bàbá gbójú òkú àmọ̀ yìí lára nípa àjọlá ẹni bàbá ti wọ̀n láàrin àwọn ilé ìdùn láti máa fara wa ló ń ṣùgbẹ́ ni ta bá ti wo pa gbogbo bí àárín ẹ̀lọ wà sínú náà ọlọ́run bá nípa pàtọ́lá ọ̀rọ̀ àárún ìpàwáṣì ọlọ́run iṣẹ́ bàbá ọgbọ́ mẹ́là iṣẹ́ ọmọ ọ̀bábá mẹ́là àmẹ́sí bàbá bá jọ máa jẹ́ náà tọ́kẹjọ́ máa jẹ́ náà kódà kí wọ́n jura wọn lọ nípò máa jẹ́ ọlọ́ọ̀sùn wọn mọ́ra wọn Wọ́n ni wọ́n dáa ẹgbẹ́ tí ó gbogbo ìrìnà àti ìrìnà Ọlọ́wọ́ bá ní bọ́bá ti bẹ ní àlùjànnà wà màláíkà, àwọn màláíkà ò ní ẹwọ òmìnbò, wà ò ní ẹwà olùhàn. Ìjọ máa tẹ́jẹ̀ sí àwọn màláíkà náà ní pé yá gbogbo ní ìgbà àlè ìrìn gbogbo ẹnu ọ̀nà tó dákúnú àlùjànnà wọn bàbá ń bẹ́ẹ̀ ọmọ ń bẹ́ẹ̀ ọkọ ń bẹ́ẹ̀ ìyàwó ń bẹ́ẹ̀ tẹ́ni kò jù bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ àwọn ẹ̀kùn tó wá wọnú bẹ́ẹ̀pọ̀ rẹ̀ gẹ́gẹ́ àwọn mẹ̀lẹ́kọ̀ọ́ wa mọ gbogbo ìgbà ní wọ́n máa wọlé wá nínú àlùjànnà wa wọn àmọ́ ọ̀bẹ̀ wá wò wọ́n wá máa jí wa tọ́bá tí wá wọlé ìdí wọ́n máa sọ ọ́ سلام عليكم بما صبرتم سلام عليكم بما صبرتم Tó bàtàwọn màlẹ́kà bá ti wọlé wá bá wa gẹ́gẹ́ náà ni ó mọ́ lọ, sàlẹ́ àmì. Wọ́n máa lọ bú àlàáfíà ọlọ́gbó máa jẹ́ ti ní àìríbìnà kankan kó máa jẹ́ ti ní àìní ìtàìsàmá kó máa jẹ́ ti ní lálàáfíà kúrò níbi ogbó kó máa jẹ́ ti ní lálàáfíà kúrò níbi bẹ́ẹ̀tù wá kú máa kó máa jẹ́ ti ní lẹ́yìn ní ìdára áfíà kúrò ní gbogbo jífà nínú jẹ́ ó máa jẹ́ ti yí ìdára áfíà kúrò ní gbogbo jíjẹ́ ẹkún Ìlàlà àáfíà kúrò nínú oko òjàrà mú ọlọ́wọ́ bá ti fún ìlàlà àáfíà ìwúrò òtúṣẹ́ rẹ̀ sí mẹ́ra. Ẹlẹ́rùn ìrìnlẹ́ ìgbọ́n òmìnira ọ̀pá ìpínlẹ̀ eré sùúrù ilẹ̀ rí gbàdẹ̀ ìbẹ̀ láyé ó lè lóòótọ́ ṣùgbọ́n ti sùúrù ó kù bí ẹ̀ kẹ́ẹ̀kọ́tọ́ ṣùgbọ́n ẹ sùúrù àmọ̀lẹ́kọ̀ wa máa kí wa pẹ́ta láàmùn ààrẹ ikun bí ẹ̀rọ sọ̀bá rí máa lọ dúpẹ́ ah, ẹ̀mọ̀ fún oríire aláàfíà ọlọ́run fún yí níbi lẹ́wà yìí. Látara pé ẹ ti sùúrù, iye yìí ti tọ́ sí yí lẹ́nu, ẹ̀tún wo kọ́rọ̀ ẹ mara lọ orí sọ sùúrù náà. Yóò fi jẹ́ gbogbo tó gbé ọwà ìjẹ́ náà pátá abẹ́ sùúrù gbogbo ẹwà. Lẹ́yìn bẹ́yọ̀ bá lè títẹ̀ mára èyí orí láti jẹ́ náà wọ̀ torí pé gbogbo dáadáa tó ṣe ìjọ kan náà ló bọ̀ rẹ̀ tó fi dágbó ẹni lọ́nà ọgbẹ́ padà ọ̀rọ̀ kan náà ló sọ tó fi bá ọgbẹ́ ẹ̀jẹ̀ àwọn ọ̀lẹ́fọ̀ wa mọ̀ pé sàlámù náà rẹ̀ ikú bí máa sọ bá rí tó ń bẹ́rẹ̀ wọ́n náà rẹ̀ ikú bí máa sọ bá rí tó ń àlàáfíà ọ̀rọ̀ ó máa jẹ́ sí táwọn mẹ̀lẹ́kọ̀ ó máa sọ ìyẹn gbogbo ọ̀nà tó wọ́n náà lè gbọ́nà pátá àwọn mẹ̀lẹ́kọ̀ ó máa sọ àwọn olówó bá wa ìtú ó máa sọ ní pé gbàyà múná lẹ́yìn bí máa sọ bárùkùn àlàáfíà ọ̀rọ̀ ó máa bá yín látara sùúrù jẹ ìgbélé ayé ìgbélé ẹni lẹ́kọ̀ọ́ sí àlùjẹ́nà lè ní máa ń gbàgbà ilé ìkan ìtọ́lọ́ fún ilé ìtọ́ mọ́ndàlá ibi tọ́rọ̀ ní padà kan bú sí inú ibi dáa tó ibi tọ́rọ̀ ní jáde àmọ̀lẹ́kọ̀ ọmọ sí wa nínú wọ́n máa fi àmì ìdúnú wọ́n fi máa rẹ̀ sí wa lẹ́yìn ìgbàgbọ́rọ̀ ọba sọ àwọn tọ́rọ̀ sọ́rọ̀ ọba

wọ́n bá lọ sàdé òun tó láwọn bá dé ilé ayé àwọn òfìjọ́ ti fún ìtàkà àjọlọ wọ́n dáyé tán wọ́n bọ̀ ọ̀tàn wọ́n bọ́ lọ sàdé òun tó bá àwọn bá dé ilé ayé àwọn òkìrù bọ́ lọ ní wọ́n dé ilé ayé wọ́n pààrùn wọ́n bọ́ lọ sàdé òun tó bá àwọn bá dé ilé ayé dáadáa làwọn ó wọ́n dé ilé ayé wọ́n yan aburú láàyè. Gbogbo àwọn tí wọ́n tún àdéhùn tí wọ́n bọ́lá wọn bá ti lẹ́yìn ìgbà tí wọ́n ti táńkó pẹ̀lú ọlọ́run Bákan náà gbogbo ìgbà ni wọ́n ń já ogun ẹbí ìgbọ́rọ̀ wọn bá pa wọ́n láti ẹbí wọ́n tó pọ̀ wọn wọn ní ní ń já. Ìrẹ̀lẹ̀gbà kọ́ ó tún tó ìlẹ̀ jẹ́ gbogbo afúrú ayé ìpátá ìbẹ̀rẹ̀ àwọn tí ń jẹun. Kọ́ pààyàn ìṣẹ́ tí wọ́n ní láti lówó lọ́wọ́ ká jìnà gbé ìjẹ́ tí wọ́n nìyẹn tí wọ́n fi lówó tí wọ́n ó jẹ́ fúnjálè ìjẹ́ tí wọ́n nìyẹn tí wọ́n fi lówó kí wọ́n máa fà àwọn ọmọbìnrin ṣòwò akẹ́wó láti máa gbówó orí wọn ibẹ̀ làwọn tí ń lówó tí wọ́n jẹ́ tọ́jú tó gbogbo dáadáa wọ́n ó dìde pàmò ní tí ó ṣe é ṣe àti káwá pàmò lówó wáyé sí ìdóòrùn ọ̀gbìn ààrùn láàárín àwọn tó jẹ́ wípé ìlú ìbàjẹ́ ni wọ́n ti ń jẹ wọ́n ń balẹ̀ jẹ́ olùwà burú ayé pátá wọ́n ń jẹ lórílẹ̀. Ọlọ́run bá ní gbogbo àwọn tó kàkálẹ̀ yí látara tí wọ́n ń ṣe ìgbésìnà títí ọlọ ní ó máa jẹ́ ti wọn. Ọlọ́run bá ní ilé ìkẹni ìbànújẹ́ yóò jẹ́ ti wọn. Ibi tọ́rọ̀ owó padà kọ́sùn sí yóò bà wọ́n tó jẹ́ onídùnmọ́ ọlá nínú lọ́jà ádáàmù ọlọ́wọ́ bá ti sọ méjèèjì ó tó pọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu ó tí wọ́n ṣe ó àwọn ó sọ tí ó lẹ́nu ó sọ tí wọ́n ń ṣe ó sọ sí ọ̀nà yìí bọ̀ọ̀bátọ̀ ìlórí ọ̀nà kejì bọ̀ọ̀bátọ̀ ìlórí ọlọ́run ṣàlàyé ẹ̀ iná àríná ọ̀sẹ́bí iná ya kìrà wa iná kàbúrọ̀ Ààrẹ ìyàyọ́ ọlọ́ndọ́wẹ́lá ìgbìyàmà, ó ti sọ gbogbo ẹ̀ ọlọ́run ọba ní náà hàdé iná òṣèbí àwọn ọlọ́run ọba àjíjì ọ̀nà méjì àjíjì lélẹ̀ ìgbò bá fẹ́ mú rẹ̀ ìgbà kò jẹ́mi yóò tún pẹ́ mọ́lọ́ tí ó fi tọ́lọ wọn bá láyé bọ́bá tí wọ́ kí kọjọ lọ́run tó bá lẹ́sẹ̀ ló wọ́ nìyẹn gbájúmọ́ gbogbo ẹ̀ ló lẹ́ka ọlọ́run ti sọ gbogbo ẹ̀ fún wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ ènìyàn a máa ṣe jẹ́ ẹni páàmù a máa ṣe jẹ́ ẹni páàmù lókè rí lẹ́yìn ọrùn kò sí ló rẹ́sọ níwájú ọlọ́gbọ́ lè darí ọlọ́run bá sọ àwọn tó gbọ́rọ̀ tó lẹ́nu in tí wọ́n ń ṣe ìjọra àwọn ojà tí ó sọ ó sọ àwọn tí ó gbọ́rọ̀ tó lẹ́nu in tí wọ́n ń ṣe ìjọra àwọn ojà tí ó gbọ́rọ̀ sọ tó bá wá dìgbọ́ náà tó bá wá lóòpọ̀ ọlọ́run lóòpọ̀ sí bá wí gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀ náà ẹjẹ́ ká kíyèsí ẹjẹ́ kíyèsí ibi kéékèèké náà ní tí wọ́n ọmọ tí ó gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tó ní ó gbọ́rọ̀ sókè lẹ́nu ọmọ tí ó gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ní ó gbọ́rọ̀ sókè lẹ́nu ìdí ni ẹjọ́ ìjọ́ tó àwọn ọmọ wa gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu lè gbọ́rọ̀ sí wa lẹ́nu gbogbo ọmọ tó bá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àti gbọ́rọ̀ sókè lẹ́nu yóò ṣùgbọ́dọ̀bọ̀ ọ̀gá di náà ní ọlọ́run kò ní náà ní òbí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹgbẹ́ àkíyèsí ilẹ̀ ń sú ilẹ̀ ń pọ̀ à ń lo ayé òlọ náà nì mọ́mọ́ ìdàkọ̀dùkọ́ ọmọ ti àmọ́ ìjọba ti di wẹ́lú ọkà ìlú ìjọba ti di wẹ́lú ọjọ́ náà nìyẹn ẹgbẹ́ káṣe títọ̀ ọlọ́run kó pọ̀ nínú iṣẹ́ wa kí ìṣèlú fáàrọ̀ ó sì tún pọ̀ torípò láàájú fẹ́rìn lórí òlúmi lóbi lẹ́pọ̀ ẹgbọ́rọ̀ bá rí dáadáa tó fi pàṣẹ ọlọ èèyàn máa kó àìlójú pẹ̀lú gbígbé èèyàn fún rẹ̀ èèyàn púpọ̀ kẹ́yẹ̀ wo tó rí lọ lúgbà lórí torí pé ẹnì kọ̀ọ̀kan náà lọ́lọ́run ó bá yóò jí pẹ̀lú individual kò wá gbájúmọ́ jẹ jẹ́ kí gbájúmọ́ jẹ yẹn ó pọ̀ mo mà kù síbì mo mà kù ẹlòmí níbi ìmọ̀ mojúbọ́gbẹ́ ẹlòmí kò jẹ́ ẹ̀rí ìrẹ́lì jẹ́ ẹ̀bá dé tí ó tọrọ àmóríkì ọ̀rọ̀ àlùfíàmà tí tó lágbára ní kò sì tẹ́lẹ̀ kan tó jà lọ lóbi sọ àkùránì kalẹ̀ lóbi tó gbọ́ àwọn àlàyé ọlọ́run wá fẹ́ pè wá lọ síbi tí èyí jẹ́ káwọn èèyàn ó ṣe sùúrù nítorí pé afẹ́ẹ̀dà afẹ́ẹ̀dà bá afẹ́ẹ̀dà ó mo fẹ́ẹ̀dà bí lámarin mo fẹ́ẹ̀dà bí tàmàdì kìí jẹ́ kọ́mọ ni ó ṣe sùúrù kìí jẹ́ káàkà wípé bọ́lọ̀ ya ìyàbòtó tó rí pẹ̀lú mẹ́rin ẹ̀ṣẹ̀ àwọn àyàkódé. Owó ọlọ́run lòun máa tẹ́ẹ̀ ya àríkì kí nílẹ̀ fẹ́ tó bá wò kò ní mẹ́kàtá tí ni ó ti máa dé iṣẹ́ tẹ́lò ní ṣe tí ò pin ó bá ṣe yóò dọ́lọ́rọ̀ níbi ẹ̀ nǹkan ó máa ń pọ̀ sí ní ọlọ́run ní ẹ̀hùn lòun máa ń tẹ́ àrùsì kí fẹ́ni tó bá wù ú owó tẹ́lẹ̀ sí yóò máa pọ̀ sí ní ìwọ̀n ara kodo Bọ́bá ti wo ohun ẹlòmíì wàyá fíbírù wàyùdọ́ yíkù aláàrin ẹ̀ṣáà bẹ́ẹ̀ ni ọba tí ìlẹ́bí ìgbẹ́ ìlú òní wá ọlọ́ni òun lòun ṣe bẹ́ẹ̀ kìí ṣe pé ẹni tí ti ẹgbẹ́un kìí ṣe wípé fámílì ọlọ́ni ẹni tọ́lọ ń sì fún ti ẹ̀lẹ́nu ní ti kó tẹ lọ ọlọ́ọ̀bá aláyá fún ti omi tí ọlẹ́mẹ̀ ẹ̀ ṣáà ọlọ́ọ̀bá lòun lòun máa tẹ́ fẹ́ni ló bá wo ohun ẹranko ní wọn a ti fún lẹ́nu fẹ́lòmí iṣẹ́ fẹ́lòmí ìṣe gbogbo ẹ̀ẹ́dẹ̀ ní wọ́n rówó jẹ kó bá ṣe lọ́jẹ̀ tuntun bókù bá ṣe lọ́jẹ̀ tuntun bí ó sì jẹ gbèrè tó bá rówó jẹ tí bá ń pọ̀ lé wọn dà lọ́nà wọn kò wọn lọ́rẹ̀ bọ́lá ń ṣe gbogbo ẹ̀mí yẹn bẹ́ẹ̀ bá ti wá gbọ́ ilé bẹ́ẹ̀ èèyàn ò ní ìṣètò èèyàn ní ìwò gbogbo ẹni tó ní ìlú àdìsí bí òun ẹni tó ní ẹjọ́ mọ́ sùn máa ń pọ̀ èèyàn mélòó ló súnmọ́ tó tó bí ọlọ́wọ̀n ọba ní ń pìn ìgbà mí ń bẹ́ lórí aláríyà fún fẹ́ ṣe dáadáa ẹnìkan bẹ èèyàn ńlá ní ọlọ́pọ̀ láti rí púpọ̀ títí máa ń ṣe dáadáa báwọn èèyàn ìmọ̀ ń ṣe dáadáa báwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ àbúrò rẹ̀ kan wá ń bẹ ọmọ ẹ̀yọ ọmọ bàbá ni wọ́n ìyẹn ti dá Ọ àbájọ tó lọ bá kò dá tó rọ àwọn wá lọ ìtòká gbé wọn lọ ọbẹ̀ wọ́n wá ń gbé àbúrò yí ẹ̀ẹ́sì lórí owó èdè ẹ̀rẹ́jì

agbóṣe ẹ̀mọ́ ọ̀rọ̀ tó wọ́n jí ní pé ẹlòmí tó ní bùkátà sí tó ti jẹ lọ lọ́yẹ́ tó wó ṣe mú ọlọ́mọ bá ní máa ń ṣe bẹ́ẹ̀ aláyá tí tó rí sọ iná ẹja ọ̀rọ̀ ẹ̀yà kó lè ìta ń sọ yìí kò túmọ̀ sí pé ká má wa ṣùgbọ́n lọ ní rọ̀yàn lọ́rọ̀ a rí ẹni tó ní tó sì ní lẹ́bi tó pẹ̀lú àbúrò mi ń sọ di ọlọ́rọ̀ ọ̀nà owó fún ó ṣe gbogbo ẹ̀fún gbogbo ẹ̀fàdà pàmọ́ mi débi bọ́ wá gbé ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ tọ́ àwọn ọmọ fún lówó yẹ gbogbo dé èèyàn bí dé èèyàn ló ti ṣe fún òun ṣe bá fún òun kó báyìí ó jẹ́ gbogbo nítorí pé ọlọ́run òun sọ wípé òun jẹ́ ilé àríkìkì fún ìwọ ló ń rìn ṣùgbọ́n kò sí nínú tọ́lọ̀wọ́n bá kọ sí ọlọ́run bá ní alára tí tó orúkọ ilẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kò yẹ ara wa torí ni òun ní ọwá ń ti lẹ́sẹ̀ ọwá ní fẹ́ wọ́n wà fún un náà nínú owó ó yẹ òun láti kò sọ́dọ̀ lọ́rọ̀ kò sọ́dọ̀ lọ́rọ̀ tó ya ń kúsù da àmì wà lẹ́sà ya sí ìdògẹ́rẹ̀ Wọ̀n ní ṣe mú ká àṣẹ́ ìdáyà ọmọ òṣèrò منهم ولئن Àtìsìkí kó fẹ́jú àtúkọ́ ma níwọ̀n ọlọ́wọ́ ọba ní rẹ̀gúlé jẹ́. Kò sí nínú agbára wa, èyí dáàmì nínú ọdún kan ọlọ́dún jẹ́, kò ní jù bẹ́ẹ̀ Èyí tó ti fọ́dún tí ń kò ní Ẹlẹ́gbẹ́ àti ẹ̀mọ́ agbọ́gbọ́ àìsùgbọ́ ogun tó pè ló kú ní ẹ̀bá lórí ìlú ìjọba náà. Wọ́n ti ṣe tó dára lẹ́yìn àwọn olóògùn tó wọ́n mú ọ̀nà àti ìgbòho ọba ilé kò ní jẹ́ni tó ti gẹ́gẹ́ ní ọjọ́ náà. Kò ní jẹ́ni kàdá bẹ̀ ń jẹ́ mọ́. Anásù lè ní àti mi ìbàdí mi wà á àjọ mi. Bàdún lè bàdí wà ní ìlànà ẹ̀ṣẹ̀ òróró kàdà máa

Gbogbo wa náà jọjọ́ ń fi jẹ́ kúra wa ní àmà ní. Bàbá olówó inú rẹ̀ gùn, ó ní káwọn bàbá ọgbọ̀ mọ̀lé, ó wá gbáka, ọwọ́ ìyàmù ìjà owó tí wọ́n náà kọ́ fún wọn yẹn, ìwọ́n náà lọ́ ìwọ́n náà lọ sọ́pọ̀ ọ̀dọ́ ń kìkan ní bozóri ọjà mú kìkan ní bozóri ìdàmú jẹ́ ẹ̀rọ àwọn òpàlọ́wẹ̀ àwọn náà sàárò fún wọn bá wọn náà mọ́lé بعد لبعضين وإن لم يشمرون العالم الجبار بعضهم لبعض وإن لم يشمرون ولا يجب لفرا وجزا سرا جزا بفرا وان obẹ̀dínú ọkọ̀ onídẹ́bà gbẹ̀mìkàkiri ọ̀nà tàì ojókòó síbẹ̀ ọ̀ntàyí kò sí wàhálà ẹbá ìwọ náà ọ̀nà ọkùnrí fọ́ gbá pàwọ ọ̀sán owó fún òkú lè lọ́wọ́ báyìí. Gbogbo òṣè kẹ̀kẹ́ ní ọkùnrin ọ̀sán owó ẹ̀ nígbà. Ìwá ní fáàrí, kí ní fáàrí pé mo ní jẹ nìkan lọ, ó ní tó náà wúlò kan. Ìwọ tó ní wúlò tó ẹni ẹ náà, ó ṣe fi sáré.

ṣùgbọ́n bára bá tẹ̀rẹ̀ ìbúlé ti gbogbo aláwò ya fi tó rúrí tí kọ ní mẹ́rin ẹ̀ṣẹ́ àwọ̀ ya kó dẹ̀ Ilé ẹgbẹ́ ìfì ní rí ìbáhùn nínú mọ́tálá jọ́gbà tó gbogbo ìjẹ̀ náà pátá gbogbo ilé ìfì mi ló ní àwọn èyí sọ bẹ́ẹ̀. Àwọn gbogbo yí pátá gbogbo yí pátá lẹ́dí mo ti fi àpapọ̀ tí wọ́n máa ń bẹ̀yẹn jẹ èyàn mọ̀ tẹ̀rẹ̀ yìí àwọn èsì mọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ náà ọlọ́run sọ pé gbogbo tí gbogbo ti fi àyẹ bóyá ara láyé tó ọ̀rọ̀ mi sì yà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wọn ẹ̀ náà tani oṣù tó kuma tani oṣù tó yẹba tani oṣù kan tọ́lá kan kó ní fifty billion ní ilé ṣé ó lè wọ́n sọ̀rọ̀ kí ló ti kò ní sí bẹ́ẹ̀ sì ni abùkátà àfẹ́ ní ìjọkalẹ̀ abùkátà ti mẹkáni kí mẹkáni tó ní fifty billion ní ilé kí ni ó ti bẹ́ẹ̀ lọ sí mọ́ ọwọ́ àárín ẹjọ́ ọjọ́ ìgbé kí náà pèsè fún àná tó di sí mọ́ kò ní ẹ̀yẹ sí ọkọ̀ bàbá jẹ́ lẹ́yìn ó ti jẹ mọ́ simple principle ṣùgbọ́n nǹkan ti fọwọ́ sí wọn lọ́pọlọ wọ́n dẹ̀ máa sọ́rọ̀ ìrẹ́lẹ̀ pàpàrọ̀ ní ìjọsìn ọlọ́rọ̀ alára ń lò orúkọ ìmọ̀ ẹ̀yà wà yá kó ní ọlọ́rọ̀ bá ní ohun ọlọ́ òun máa ń já rí síbẹ̀ tó bá wo ohun òun ó sì fúta àwọn kan lẹ́nu wọ́n kọ̀kọ́ náà kẹgbẹ́gbẹ́ lórí rí a ṣe ti wọn bẹ́ẹ̀

والحياة الدنيا في الآخرة إلا متاع Ọlọ́run bẹ́ẹ̀sì ní gbogbo ìkẹta bákẹ̀ fún yí ní ìjẹta tó ń tayé. Ọlọ́run kò túnmọ̀ sí ìjẹta lọ́dọ̀ ọlọ́run. Mo lówó lọ́wọ́, mo níbò lọ́lá ní ọ̀sọ́ tí lọ lọ́dọ̀ gbogbo ọrọ̀ ilé ayé yẹn ọkọ̀ rẹ̀ òníye má ilé rẹ̀ òníye má ipò rẹ̀ gbogbo pò ló ti jẹ́ ọba ní ẹni tó bá rí alọ́dọ̀ ọlọ lábìkì àbà olórígbò ọlọ́wọ́ ọba ní gbogbo ìbádùn ayé Gbogbo ìgbádùn ilé ààrẹ ìgbádùn tó kéré ni lámọ̀dá ọkọ̀ yìí. Ìgbádùn tó kéré ni lọ́dọ̀ ọlọ tẹ́ẹ̀bá fi wọn ìgbádùn Tàlkìyàmà. Ẹwọ bọ́lọ̀ wọn bá ti báláǹsì ọ̀rọ̀ náà fún àn. Ìwọ́n tó bá ní náà, ó jùkọ́ rẹ̀ jẹ́, ò ní yàtọ̀ pọ̀rọ̀. Ìwọ́n tó sì ní náà, ò nílò bọ́lọ̀ ń jẹ́ kàfọ́ sí bí kùránì tí mọ́ ń báláǹsì ọ̀rọ̀ nìyẹn ìyẹn ni ò ní bí crime ìwọ ọ̀daràn ìyẹn ni ò ní jẹ́ tí ò ní kólóhùn dènà bí ẹni tó ní ìyẹn ni ò ní jẹ́ tó ní náà kọ́ máa fojú rẹ̀ na àwọn tí ò ní gbogbo yóò mọ ọ̀rọ̀ rẹ̀ èyí náà òun náà ó mọ̀ kóra rẹ̀ ní dánú kò ní jẹ́ fún ẹ̀yìn ó bú òun láti tẹni tí ò nílé jẹ̀mùsẹ̀ mẹ́jẹ̀jì ní kòránì ṣùgbọ́n tó mùsùlùmí ta bá wá sọ Islam káà sọ di wípé gbogbo ẹni tí ò bá ti ló lọ́kò nífẹ̀ẹ́ pẹ̀lú wà ní ẹjọ́ lówó lọ́dún pẹ̀lú ọmọ ìgbàlúwà àwọn tí àwọn tó ń bẹ ní gbogbo ìlú àwọn ìnáwó ní wọ́n ní ọlọ́run mọ́kùn lówó lórí bá ní gẹ̀wọ̀n ní orí tí náà ah, ó sì jẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nípa ti wọ́n ẹ̀ àwọn èèyàn gidi rèé gbogbo àdúrà wọ́n ròdó rẹ̀ lónìí kí ni ìsinmi ẹ̀yìn ìsinmi ẹ̀yìn káwọn náà lọ owó lọ́nà ẹ̀mú káwọn náà lè máa forí gbàdúrà ẹ jẹ́ ká máa báláǹsì ẹ̀ báláǹsì báláǹsì ẹ̀ fún Kùránì ọlọ́run kọ́kọ́ náà ti pé òun ló ń jáde ìtẹ́jú bá wò òun ó sì jẹ́ kù òun fà á lẹ́nu ro fẹ́nu bí ijó wà tẹ́lu wa nígbà ẹni tó fà á lẹ́nu ro tó àtúnṣe náà ní ọlọ́run á tẹ̀síwájú tó ń ìwọ̀n ta fún yẹn náà wà bára òògbé ara ṣe àwọn tó wá fún ta fún yẹn àwọn náà mọ̀ sí kọ́mọ́jàjọ pọ̀rọ̀ ò torí káwọn tọ́rọ̀ bá yé àwọn ò mọ̀ jàjọ ayé fáwọn lówó lọ́wọ́ láyé àwọn nípò ọlọ́run bá ní kí ní jù wọn náà وما الحياة الدنيا في الآخرة إلا متاع Ọlọ́run bá ní gbogbo gbádùn ayé jẹ rí ẹ pátá, ta bá ṣe tẹ́gbẹ̀ ta bẹ́ ṣe fẹ́ tó bá ṣe bọ́lọ́wọ̀n ọmọ aláyé lálùkì àmà ìlà àmàdá. Nínú ìtumọ̀ ìlà àmàdá, ó náà ní wípé lágbòjú wé ìyẹn wá wọnú lé kan wọ́n nílé ìyẹn wọ́n wọ́n wá gbé orí ìdíjú oúnjẹ sálẹ̀ jẹba inú rẹ̀ ọmọ sí abẹ́kọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní oúnjẹ yẹn ó ń gbádùn ẹ̀ oúnjẹ ń gbádùn mọ̀táwù ní ń gbádùn sọ́wọ́ law of diminishing return sáwàlálá èyí tó kọ́ ṣe yẹn lọ́gbádùn tó bá tó ń jẹ́ ẹ lọ tó bá ń jẹ́ ẹ lọ gbígbádùn yóò máa reduce ó dàbẹ̀ tó ń gbẹ́ngbẹ́ ní tó bá kọ́ ojú omi báyìí yóò kàn gbé ó máa gbé kàtán ẹtọ́ fọlágẹ́gẹ́ tó sì dìnira ilẹ̀ àmàtà ìgbádùn ayébóṣe rí nìyẹn ló kújú ẹgbẹ́ náà nígbádùn yẹn kò tún ní pẹ́ níbi súyàn tí ò ní jẹ́gbà ẹnu ma ọ̀nà ẹ̀fẹ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bá ti wá tó ń jẹ yẹn tó ìyẹn òní kébi mọ́ súnmọ́ pa wá lọ́la ìyẹn òní kébi ọmọ tún pa wá lọ́la gbogbo tí ti ń jẹ́ gbádùn ayé kó ṣe rí nìyẹn yálà ìgbádùn tẹnu ni ìgbádùn tara ni bọ́ bá súnmọ́ obìnrin tó lọ gbádùn rẹ̀ ní ojú sọ pé ah, ẹ̀yọ̀kẹ̀ẹ́sẹ̀ ti tó tàbí lọ àwọn ilẹ̀ ìlú ẹgbẹ́ yóò tún máa rorí àwọn ìyàwó sọ́lọ̀ ti fún yín tẹ́ẹ̀jọ dàgbà báyìí àwọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ kan tún tẹ̀tẹ̀ tún kì tó màtá ìgbádùn yẹn bó bá ti rí yẹn ó tún máa bùká kò

kò ní reduce ìgbádùn yóò ní dínkù bọ́lá ṣe ròyìn àlìjẹ́mẹ̀ so tọ́lọ̀ ń kí la tún fẹ́ kọ́lọ̀ ń sọ fún wa kí la tún fẹ́ kọ́lọ̀ ń sọ fún wa tí ó fi jẹ́ pé ọkàn wa ó lè wà níbi àlìjẹ́mẹ̀ níbi iṣẹ́ àlìjẹ́mẹ̀ níbi ìwà àlìjẹ́mẹ̀ bó ti wẹ̀ kó fẹ́ le tó àkànṣe farada torí pé tọ́lọ̀ ń palẹ́ tèé lẹ̀ nínú àlìjẹ́mẹ̀ ó dúgbò ìdáàrí ayé lọ gbogbo àwọn dáàrù wọ́n láyé ẹ̀dá ìgbìyànjú ká súnmọ́ wọn

ṣùgbọ́n tó ń tó ń wò táàkì mílíọ̀nù náírà òun ó sì fún fún ọ òun ó fún táàkì ṣùgbọ́n kò sì táàkì mílíọ̀nù pẹ̀lú ló náà máa àwọn àwọn jẹ gbèsè àwọn ẹni àwọn jẹ gbèsè títí tó lọ́wọ́ fi tán ẹ̀límà yóò tún máa makọgbé ní yóò bá makọgbé ní kò sí kẹkẹwà gbogbo ẹ̀ ló jì lọ́nà látara àti ilé ẹni bọ́lọ̀ ń ní bíi tiẹ̀ kó rárá bá a tó níwọ̀n bá kó dúpẹ́ bọ́lọ̀ mu bóyá tó bá pọ̀ ju bẹ́ẹ̀ lọ bóyá mọ̀nà lọ ọjà kọlọ̀ lọ́wọ́ tó bá lówó jù báyìí lọ ó ti kọ́ fún àdéhùn bí a ti tọ́ wà ní ìsìn bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ ló yọ́nà kò fi ṣe kà ìgbà mí sí ń bẹ ọlọ́wọ́ bá afúnlẹ́nu fún bàbá àtìyà alẹ̀ mọ́mọ́ bàbá náà padà wá gbá ah, ọlọ́gbò dúpẹ́ tó fún lẹ́nu fún mi nítorí kó lè yà lẹ́nu fáwọn tí mo bí bọ́yá tó bá fẹ̀ lẹ́nu nígbà náà mo lè mọ́mọ́ ojú táwọn ọmọ yìí dáadáa nígbà náà ọlọ́wọ́ bá mọ́ títẹ́ ń ṣe gbogbo nǹkan ọlọ́wọ́ bá máa bí bàbá gbọ́mọ ga a sì máa fọmọ gbé bàbá ga kam adé kọ́dí alá kàmúbíní kàmúbín kọ́dí alá bí fúnmí zúra lọ́rọ̀fin kàmọ́ alá bí rọ̀sọ́ olè láàrin àdínánú kàmọ́ alá bí olè láàrin àdínánú Thank you.

ẹgbẹ́ fi jẹ́ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ Ọjọ́ tó dámà. Mẹ́lòmẹ́lò ni bàbá bẹ́ẹ̀ kan kọ òmà ṣùgbọ́n padà lẹ́ni tó látara ọmọ tó bí. Àmá àmá ìlàjìdé rọ̀ Àbábá gbókọ̀ àdínà ní ìbátà barka ní Mùhammadu Sallallahu Alaihi Wasallam. Àbábá gbókọ̀ ṣùgbọ́n lágbára ànẹ́bì orúkọ ìran ọwá ga lágbára ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ló bọ́ ọlù bẹ́ẹ̀ nígbà mi kó fún lẹ́gbù fún wọn kó wá dáálẹ̀ ọmọ wà rò tó bá yóò lò fún ẹ̀dẹ̀ tó nígbà pé àwọn dáwọn bàbá tó fi ṣe lu mọ́lọ́wọ́ wá ní ìwọ́dúkọ كما على برسول الله عملت كما على برسول الله عملت tàbẹ́ mú dáadé ń tẹ̀lé ogun tọ́lọ bá tó wá sí káàkiri sùúrù àlèkọ́lọ̀ bá gbà kó jùsọ̀ ó gbà ṣùgbọ́n bó ṣe fẹ́ lù mú ọ tó bá padà fi hàn bó ṣe fẹ́ lù ní náà lùsù eléyìí iṣẹ́ kó jẹ́ kó fún lẹ́nu ẹni tó fún lẹ́nu fún sílẹ̀ ìdẹ̀ lápòsí bẹ̀ẹ́lẹ̀ ẹni tó bẹ̀ẹ́ lẹ́nu sílẹ̀ ìdẹ̀ lápòsí lẹ́nu fún náà káàkì sùúrù fọlọ́ tí bá jù jẹ́ tó látara àti eléyìí ẹni náà tó lè ọlọ́dún sọ aláǹfààní àwọn ìdá àti gbẹ́tẹ́lẹ̀ náà ọlọ́dún kó wúlò fún wa sallallahu alaihi sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn tí a mọ́ ní ọ̀rọ̀ ìwà nípa ìṣẹ́lẹ̀